إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كبيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا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 واتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى وانفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقلة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run àti yóò fi wá ṣe kò gẹ́ dáadáa òní jẹ́ ọjọ́ kẹtàlá ẹ̀mí kẹrìnlá òní ni ọjọ́ kẹrìnlá nínú Ramadan ọdún two thousand and eighteen ti ṣe one thousand four hundred and thirty nine lẹ́yìn ìjírà lẹ́yìn wọ́n sallallahu alaihi wasallam a sì ń bá agbẹ́rin táwọn sọ̀rọ̀ lórí ẹ̀ lọ nípa àyà kẹta nu suratul Fatiha ti ṣe máa ní kí yàwó mi di ọlọ́ni alágbára a sì yó ijó ẹ̀sán agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹrìnlá lórí ọ̀rọ̀ òun náà ní pé orúkú ṣàlàyé oríṣiríṣi ọ̀nà tí ọlọ́ọ̀bá gbà bá wa sọ̀rọ̀ lórí àlámọ̀rí nínú Kùránì sẹ́kúlá lábẹ́ ojú ọ̀nà kọ̀ọ̀kan oríṣiríṣi ẹ̀gbọ́n àbẹ̀ ayàwòrán àti àti wá sọ mẹ́fà bẹ́ẹ̀ nígbẹ̀ta lánàá labẹ̀rẹ̀ lamẹ́nuba ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì yẹn ni pé ọlọ́run àdìgbẹ́ ọlọ́run àwọn ayàwá láti sọ wípé àní àdìgbẹ́ ọjọ́ ẹsẹ̀ bá ń tọrọ ọmọ pọ̀ fún ọlọ́run àdìgbẹ́ ọlọ́run tí òṣìṣẹ́ òṣìṣẹ́ kan mẹ́rin àmọ́ ayàwó lè lánàá onáà ní àpàwọ̀ tó náà balẹ̀ jọ láti láàrin ẹ̀ dídá ọ̀dọ́dáwà lákọ̀ọ́kọ́ àti tuntun wàdá lẹ́yìn ìgbà náà làwọn kọ́ sí ojúmọ́nà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìgbé ọlọ́ọ̀bá fi àpèjúwe lélẹ̀ fún wa lórí bóun ṣe ṣe ilẹ̀ tọ́jọ́ òkú tẹ́lẹ̀ tọ́lọ̀ tó wá sórí alàyè pẹ̀lú òjò tọrọ̀ sí ó tó di ti wú kókó lẹ́yìn ìgbà yẹn làwọn akọ́ra gbólú ẹlẹ́ẹ̀kẹsàn-án àwa fẹ́ mẹ́nu bá agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹwàá lónìí inṣàlá ẹlẹ́ẹ̀kẹwàá onáà ní káàtó ní bayanu bi anna al-qadir bi anna al-qadir ala khalqi al-a'zam qadirun ala khalqi ma duna ọlọ́wọ́ ó tún gbé ọ̀rọ̀ kalẹ̀ fún wa nínú Qur'an ó pèlè akẹ́yìn wa lọ síbi wípé ntó ju lọ́dọ̀ tiwa nítorí dídá fún èèyàn dáwọ́ ọlọ́run ti ṣe ẹ̀ ń bá lágbára lórí nǹkan tó ní ńlá tó kéré sí ọwọ́ ẹ̀rọ lágbára lórí ẹ̀ mọ̀tọ́ bá lágbára lórí kékeré ó ṣe ń báwọn ní kàkà ètò ńlá ẹni tó lè gbé sìmẹ́ǹtì méjì kọ́ lẹ́ẹ̀kan náà tí ó tí ó sì gbé lọ fi lọ́wọ́ mìíràn tó bá jẹ́ ọkàn ní ẹgbẹ́rù tí rọrùn tí rọrùn lọ́ba dé nítorí pé làákà ìgbogbo yẹn lọ́gbà ilé lọ́lọ́wọ́ wa sọ fún wa nínú Suratul Isra àyà 98 àti 99 ìgbé dhalika jazaa'uhum bi annahum kafaru bi ayatina wa qalu a'idha kunna 'idhaman wa rufatan a inna lamab'uthuna khalqan jadida awalam yaraw الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا رب ذلك ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا ẹ̀sán إسامة كافرين náà já ànámà ni ini inu nítorí pé wọ́n ṣe kèfèrí sí ọ̀rọ̀ àwọn ọlọ́run wọ̀pọ̀ lùú nínú kèfèrí tí wọ́n ṣe sọ̀rọ̀ àwọn ọlọ́run wọ́n tó ń fẹnu ara wọn sọ wípé àyíká òdùnà ìlọ́mẹ́rin tá a bá ti di egun nínú sàárè wọ́rùbá tá a ń lé egun tó náà tó ti pẹ́ńbẹ̀ tó ti kú yẹ́ ó ti kẹ́ fún àyìnà làmábòrò tó náà sálẹ̀ kan ń jẹ̀bi dáa tí wọ́n wá tún á gbé wá dìde lọ́tún bíi wọ́n sọ ẹ̀ tí ń ta àpò kèsì